الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على شرف المرسلين أدوكفو الله أبا وهو بلا تركاتي أليكم بيشوى نبي محمد صلى الله عليه وسلم أكرا وكو أنجلات عروه ọlọ́ba yóò kà kún iṣẹ́ ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa yóò sì fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ládá lórí rẹ̀ bákan náà gẹ́gẹ́ bí ṣe sí wa pé ànáwó lójú ọjọ́ kejì nínú oṣù Ramadan ètò tí ẹ lọ gbọ́ ní ṣe náà ni ètò wa ètò ní húdà ní wàbúṣọ̀rọ̀ eléyìí tí àwọn olùkọ́ wa àwọn olùmọ̀ wa àdókòtò ṣàràbùdó ìdádébọ̀ rọ́jí tí wọ́n mọ̀ láwa sọ ọ̀rọ̀ náà nínú rẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ọ̀kẹ́ lọ́ga ó ṣe ní ìrọ̀ fún un. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ọ̀pọ̀ nìkan ọlọ́wọ́ bá wa ọba tí ó sọ́wájú òní tó fún wa ní àǹfààní àti jí ọ̀kan nínú ẹni tí ó bẹ láyé láàyè nínú oṣù Ramadan àtọ̀dún yìí ọlọ́run ọ̀la kọ́ máa ṣe léyìí lágbàmà fún wa. oníbèrè ṣe béèrè ó ní ipò owó gan ni Ramadan wa nínú ẹ̀sìn Islam. a ìbéèrè ńlá ní ìbéèrè yìí Ramadan ní dájú pẹ̀lú àwọn ẹ̀rí tó múnádóko láti náà al àti sunna tànàbí sallallahu alayhi wa alihi wa sallam ó ní pé ramadan ruknan min arkan islam khamsa orígun kan ló jẹ́ nínú àwọn orígun ẹ̀sìn islam márùn-ún àpèjúwe islam yìí ó dàbí àpèjúwe ilé ńlá tá a kọ́ ni tá a mọ sórí òpó mẹ́rin tí òpó èyí tó wá lágbára jù á dìmú láàrin òpó márùn-ún àwọn gbangba ni òpó múlẹ́rọ́ fẹ́sìn islam ilé ìtòsí tó tọ́ka nínú wọn bá ti yẹ dànù. ìsìláàmù èèyàn yẹ dànù nù kọlọ má jẹ kí ìsìláàmù tiwa kọ yẹ dànù Ramadan ọwọ ajọ kan nínú àwọn òkú márààrún yìí yá wo mọ alukur'an níbi tí olóhùn ọbẹ ẹlẹ́dàá wa tó ti ń bá wa sọ̀rọ̀ nípa Ramadan yìí olóhùn ẹlẹ́dàá wa ó ń sọ nínú suratul Baqara ó ní yā ayyuhalladhīna āmanū kutiba alaykumus siyāmu kamā kutiba alal ladhīna min qablikum la'allakum tattaqūn. ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo a ṣe ọ̀ṣọ́yà ìkẹnuró ìkóraró jìnnà sáwọn nǹkan tó lọ́wọ́ bá náà gbọ́dọ̀ sí pẹ̀lú ẹ̀mí páàsì náà láti ìgbà tá ìgbàjà rẹ̀ ti yọ títí tí ó fi di pé ọ̀rọ̀ wọ̀ a ṣe ní ọ̀rọ̀ àyàn lórí lórí gẹ́gẹ́ bá ti ṣe ṣe lọ́rọ̀ àyàn lórí àwọn ẹni tó síwájú yín la'allakum tattaqun torí kẹ́lẹ́ bá tó máa pààyàn lọ́wọ́ ọlọ́run ọba ọ̀sàdédé sọ pé ká máa ṣe Ramadan nítorí pọ́fẹ́ ṣe ti pa wá àbí nítorí pọ́fẹ́ fòun gbẹgbẹ wa àbí nítorí pọ́fẹ́ sì yà tó máa ń wù àjẹ wa rárá o ọlọ́run ọba fẹ́ tara rẹ̀ sọ wá dẹni tí òun apáyà rẹ̀ ni ṣèlú wọn náà ti mà pé ìpáyà ọlọ́run òun náà ló lórí gbogbo tí mú ní sórí rẹ̀ ẹni tí ìpáyà ọlọ́run bá ti ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run kò sèmi pẹ̀lú rẹ lólórí rẹ ọ̀dà èmi ń pààyàn lọ ìwọ náà ni wọn náà ń pààyàn lọ ẹjẹ́ àjọ gbéra wa léèrè jàmá kí ni jẹ́ pààyàn ọlọ́run gan tọ́lọ̀ ń pẹ́ kàtàrà Ramadan kàtàrà rẹ̀ rí òun náà ni àǹtẹ̀jà àlàbẹ́yìn náà kẹwàá bẹ́yìn náà àdáàbí lẹ́ẹ̀bù rọ̀kọ́yà bẹ̀ǹtẹ̀fẹ́lẹ̀ àwọn amẹ́rẹ́hì wọ́ṣùtìláàbì làwàhì iru símẹ́ǹtì wo la lò fún irú orin wo la lò fún irú gíráàfù wo la si lò fún èyí ṣe rìn èyí sì ṣe ìtàn kìí ṣe gíráàfù èyí a ti mọ dàda yìí òun náà ní ká máa tẹ láti ọlọ ká sì máa jìnnà sí ntọ́lọ ní ká máa wọn náà ti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní kò nǹkan kò báwo ló lọ olú ẹni ká máa wọ aṣọ kékeré pàkàyè aṣọ kan tó yí ìbàjẹ́ tó ṣe wípé gbogbo sísọ̀sì tó lè ayé yìí kò lè rà lórí òkúté ẹ̀ máa ń tẹ́ wọ orí olóyè èèyàn ti dèbò páyọ̀ ọlọ́wọ́ bá nà ẹlòmíràn rò wípé nínú ká máa kó yẹ ọmọ ẹ̀dá ní gbogbo ìgbà ìní wọn pè ní páyọ̀ ọlọ́ ẹlòmíràn nínú ká máa jẹ oúnjẹ kápọ̀ láti sùn sórí ibùsùn ká máa wá sùn lórí ìpẹ́ ẹlòmíì rò pé bẹ̀rẹ̀ páyọ̀ ọlọ́wọ́ bá wà rárá o ohun tó ń pè ní páyọ̀ ọlọ́wọ́ bá wà òun náà ni kó máa tẹ̀lé tọ́lọ́ kó o sì máa jìnà sí tọ́lọ́wọ́ bá ní ká má sí. látara Ramadan ẹni tó bá ń gba Ramadan àǹfààní ńlá yọ jẹ tiẹ̀ báwo ni o ṣe ní jẹ tiẹ̀ ṣé bí ìwọ ọ̀jẹun ṣé bí ìwọ òmu kì í ṣe kó lóúnjẹ lé lòsì kì í ṣe kó lóúnjẹ lé lòsì ìyàwó rẹ̀ ń wọ̀ o sì sá láti láti bá a lò lọ́sàn-án rọ̀mọ̀bọ́n láyé kí ṣe ń torí pé ìyàwó rẹ̀ yìí báyìí yóò ju agbára rẹ̀ lọ rárá ṣùgbọ́n nǹkan kan bẹ̀ tó ń kọtínà kọ̀jẹ̀ tó ń kọtínà òun ń kọtínà osúnmọ́yàwó rẹ̀ òun náà ni ìbẹ̀rù ọlọ́run ipe ọlọ́run ọba máa rí kò síbi tó lè sapamọ́ sí tí ọlọ́run ọba ò rí ẹni tó bá ń bẹ̀rù ọlọ ìwọ máa mọ̀ kọ́ lọ́wọ́ bá rí èrè gbogbo ìgbà ẹ rí ní ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ nínú wa àlà níbẹ̀rù ọlọ àlà níbẹ̀rù ọlọ ṣùgbọ́n láì ṣàkíyèsí láì ṣàkíyèsí ìwà wa láì ṣàkíyèsí ìṣesí wa torí pé tí ìwà tó máa ṣàkíyèsí ìwà rẹ̀ tí ò máa ṣàkíyèsí ìwà rẹ̀ tí ò máa ṣàkíyèsí ìṣesí rẹ̀ kò ní mà bóyá nípa ẹ̀ ọlọ́run bóyá oníkálukú ní orí kó mu lọlé kó lọ dúnbù rẹ̀ níbi tó ní kọ̀ sí lórí. ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọ yìí ó sì mú ẹ̀yọ létí ẹ̀ ó mú ẹmu lọlé. kálukú wá di tẹ́lẹ̀ kọ̀ tó rọ̀ ẹni tó rí pé gbogbo èèyàn ó rí ọ̀ tó ń bá ní sọ̀rọ̀ ojú láàrin ìtàlẹ́ àwọn ó mú wọn yàrá ó tilẹ̀kùn yàrá mẹ́rin ó bèrè fẹ́dé ó sì bu ẹ̀yọ lé nígbà tó ti dọ́kejì oníkálukú mú ẹ̀yọ lé ó mú wá bọ̀ olùkọ́ wa ṣùgbọ́n àwọn òun ihe ìyọ ilé tiẹ̀ padà ọ̀dà padà olùkọ́ láàyè kí ló dé ibi jẹ́ pé ìwọ òbí ń bo ó ní ẹsọ yìí ká tó ń bo rẹ̀ níbi tẹ́ nìkan fún ẹ̀ tẹ́ nìkan rí wa mọ wá wò níbi wá láàyè náà wá wà tí ń ti dín bu tọ́lọ̀ ọ̀bọ̀ gbogbo ìwé kulẹ̀ ti dúró ọmọ yìí nìkan lọ́sàá sí yege mọ̀ kọ́ sí a kò síbi tá a sá pamọ́ sí tí ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa tí ò bí wa eléyìí ni wọ́n ń pè ní ìbẹ̀rù ọlọ́run bá wa ìbẹ̀rù ọlọ́run máa ń ṣẹlẹ̀ sẹ́ni tó ń ba Ramadan nípa pé yéṣepọ̀ náà lè tilẹ̀ kàn wárí kọjọ yéṣepọ̀ kò lè tilẹ̀ kàn wárí kó mọ́nu tó bá ti jẹun yóò tó mọ́nu yóò tán kó fọwọ́ panu kó sọ pé ah, Ramadan náà tòun mọ́ alágbára wa lẹ́yìn ìgbà tó ti ti jẹ̀bà tó bá kété tó yóò bá tí wọ́n wá jáde tí wọ́n máa parọ́ tó ń ba rọmọbọ́n pẹ̀lú tẹ́lẹ̀ ẹ lè rí mùsùlùmí kan tó ń ba rọmọbọ́n tí wọ́n wá máa ma tí ó lọ tútọ̀ lára ìyàwó rẹ̀ tí wọ́n máa bá ìyàwó lọ́sàn-án rọmọbọ́n tí wọ́n wá jáde wá tí ó lọ sí rọmọbọ́n ẹ lè rí nígbà tá a bá wà lè fi sùúrù fún jíjẹ alẹ́ ṣe sùúrù fún mímu àti sùúrù láti súnmọ́ ìyàwó wa tí èsì wọ̀ ṣùgbọ́n náà ọba ló ní eléyìí láti ṣèjọ́sìn fún nínú Ramadan tí a bá lè ṣe sùúrù fún lóyún ọ̀dà ti pé a lè ṣe sùúrù fáwọn nǹkan tọ́lọ̀ ọba ṣe lé wọ̀ torí rẹ̀ ẹni tí ń ṣe àfúyà fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló lè ṣe sùúrù ló lè ṣe sùúrù fún àtijalè oníjalè àìní onímọ̀jalè bákan náà ẹni tí ń sọ Ramadan ló lè ṣe sùúrù fún zina oníjèjì zina nítorí pé ìyàwó tiẹ̀ gbàgbọ́jẹ́ tiẹ̀ ọlọ́run ẹni tó ṣe sùúrù fún lọ́sàn án ọ̀rọ̀bọ̀n kò gbọdọ̀ súnmọ́ ó ṣe sùúrù fún báwo wá ní oṣù àwọn ọlọ́lù rà nù bákan náà ẹni tí máa ń ṣe rọ̀mọ̀bọ̀n ẹ̀ẹ́dẹ́gbà nídìí pé kọ́ máa takò tọ́lọ̀ nítorí pé òun ti ṣe sùúrù láti tẹ̀lé tọ́lọ̀ yóò ṣe sùúrù náà láti jìnà sí ti ọlọ́run ọba wa tí kò fẹ́ eléyìí lọ́kàn nínú àǹfààní tá a máa rí nínú rọmọbọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí wọn làwọn gba rọmọbọ́n àwọn wà burúkú kò sẹ́kù lọ́wọ́ wa bíi jìbìtì bíi àfọwọ́rá bíi àgbéga bíi ká máa dalẹ̀ ká máa dalẹ̀ bíi ká máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún bíi ọ̀tẹ̀ kéèta dókòwò kẹlẹ́mánì gbogbo àwọn wà burúkú yẹn wà lọ́wọ́ wa àmì ni lórí pé rọmọbọ́n kìí ṣe ètò dúró déédéé wọ́n ní ìgbà mo ti gbà á ẹni wọn gidi ẹni tó bá ń gba gidi ohun tó dájú ni pé gbogbo ń tọ́lọ́wọ́ bá wọ̀ fẹ́ ni ó jìnà sí lẹ́yìn rọmọbọ́n gẹ́gẹ́ bó ti ṣe ń jìnà sí tọ́lọ́wọ́ bá ní kọ́mọ̀sì nínú rọmọbọ́n. ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn wọ́n tó àwọn ṣùgbọ́n bí ká pé kò ká pé ọjọ́ àìmọye ọdún tó ti lọ àìmọye oṣù tó ti lọ lórí rẹ àìmọye ọjọ́ tó ti lọ lórí rẹ rọmọbọ́ọ̀nù ilé ìlà bó ti dé lọ́rẹ́ ló ti lọ́ńdọ́ta tó ní oṣù títà ọlọ́ni ayé mẹ́mẹ́dé dáàt àwọn ọjọ́ tó ló ń kalẹ̀ rọmọbọ́ọ̀nù àwọn ọjọ́ tó ló ń kalẹ̀ rọmọbọ́ọ̀nù kìí sọ àwọn ọjọ́ tó lè pé wọ́n máa gbẹgbẹrẹ kése ló ló ń kà nínú kọjọ́ kànjọ́ àbí kọjẹ́ ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n kí wọ́n lè ṣe sùúrù sí kí lè ṣe sùúrù láti gbà sí àwọn ọjọ́ péréte ni tó ṣe pé ọwá yóò sì lọ olóríire yẹn olóòsì àmúlò àwọn ọjọ́ yìí tí ó lò dáadáa kó tó di pópó ramọ lọ́wọ́ yóò fi ṣe nǹkan tí ó jẹ sáǹfààní fún láyé àti lọ́la kéyàmà ọlọ́run bá ní fọlọ́n kí anamí kún mẹ́rin bá mi ọwọ́ àdá sẹ́fẹ̀rẹ̀ fàáyì dẹ́tun mi ẹ̀yẹ àmì kọ́kọ́ ayọ̀rámà tẹ́nìkan nínú bá jẹ́ láàrẹ̀ àbókè wà lórí ìrìn tí ò sì ní ẹni tó bá jẹ́ láàrẹ̀ tí ò ní lè gbà rọmọbọ́n ọlọ́run bá ní kò burúkọ mọ́gbà ẹni tó sì jẹ́ nírìn àjò nírìn àjò tó ti pé irú rẹ̀ a máa bí káṣe kọ́sọ̀ nínú sọ̀láàtì sọ̀láàtì tó jẹ́rẹ́ ká mẹ́rin kí máa bí káṣe nínú ká méjì méjì ọlọ́run ló ń gbà wípé ru ọ wọ́n lè má gba Ramadan wọ́n sá padà lẹ́yìn Ramadan wà á lè lẹ́yìn náà yóò fi kó náà fòsílì ẹ̀sùn kan àánú miskin àwọn iṣẹ́ ìsìn lágbára láti gba Ramadan nítorí pé wọ́n ti gbó àbẹ́ni tí ń sáré láàrẹ̀ tó ti pa ti jákà nínú kóru rẹ̀ ó lè ní ó àárẹ̀ rẹ̀ lè nítọ́jú bí ẹni tó yẹ pé burúkú ó ti mú ẹ̀dọ̀ rẹ̀ káńsà yìí ó ti fẹ́ já ìdọ̀ rẹ̀ bọ́ sílẹ̀ tó irú eléyìí kò sí nǹkan tí ń retí ju pé bọ́yọ̀ ní àbọ́là irú àwọn eléyìí nítorí wọn máa ṣe ni pé wọn máa bọ́ aláìní àwọn arúgbó kùjọkùjọ tí ò lè gbà rọmọdán àti àwọn aláàrẹ̀ tó ṣe táàrẹ̀ ṣe é ṣe wọn ó burú já ààrẹ tí pé wọn lè gbádùn rà irú àwọn eléyìí àwọn máa bọ́ aláìní ni dípò dípò sọ́wọ́n mọ́tò jojúmọ́ ọlọ́ni faman tatawwa khayran fa huwa khayrun lahu ẹnikẹ́ni tó bá ṣe rere kan láti mú wá ọlọ́run ọba yóò san lẹ́sàn tó lóore wa an tasumu khayrun lakum àmọ́ lọ́wọ́ bá ní kí ẹ gba Ramadan yìí ń ló lóore jù fún yóò ìwà aláàárẹ̀ tó bá sáré rẹ̀ orí fọ́ lásán ni ìwà aláàárẹ̀ inú rún lásán ni ìwà aláàárẹ̀ eyín ro lásán ni ìwà aláàárẹ̀ ara ríro lásán ni o lè gbà á ọlọ́run kan gbà ló lóore jù fún ọ ìwà onílé àjò náà tó ń ti pé ìrìn àjò rẹ ọgbà kó lè mọ́gbà Ramadan ọlọ́run kan gbà ló lóore jù fún ọ nǹkan tó ń tàlẹ́ ọlọ́run sọ́kòrò ramadan alladhi unzila fihi al-Qur'an nínú oṣù ramadan lọ́lọ́run bá sọ al-Qur'an kalẹ̀ hudan lin-nas al-Qur'an tó jẹ́ àfihàn mọ̀lẹ́káwọn wọn ọ̀rọ̀ yìí náà ti mìíràn huda wal-furqan ó lè ṣe àlàyé yékémi nípa kíni ìmọ̀nà àti kíni ìgbẹ́ olùsí àlàyé yékéni tí máa ṣe ìpínyà láàrin dáadáa àtàìdá láàrin ìmọ̀lẹ̀ àti أطلق على بيت العزة نسمى لأي إيه؟ ليلة القدر من رمضان ليلة من رمضان نال لهم درس نساء القرآن كلا فالنبي محمد صلى الله عليه وآله وسلم نيجا في ملكة جبير تقوم مع القرآن وابا نبي نيجا سوى من يعني غار حراء قال الله تسا اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم eléyìí ti fi àwọn àyà márùn àkọ́kọ́ tí ọlọ́run ọ̀rẹ́ lẹ́dàá kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú alukur'an nínú oṣù ramadan lọ́lọ́run ọba kọ́kọ́ sọ̀kalẹ̀ ọlọ́run ní oṣù ramadan tó ṣe pé nínú rẹ̀ lọ́lọ́run ti sọ ń fún gbogbo bá àyàfẹ́ afọ tó bá ní ní ìmọ̀nà tó ń bẹ ní alukur'an ló fi ṣe kankan olùṣe àlàyé yé kí ni alukur'an nípa kí lójú ọ̀nà mọ̀ kí sì ló sì là kò sí ẹni tí ó kí alukur'an tí ó sì mọ ìtumọ̀ tó ń ké tí ò ní mọ kí ni ọ̀nà àti pé kí ni kí ni ń jẹ́ ìgbàgbọ́ òdodo kí sì ní ń já ìgbàgbọ́ alukur'an yìí inú oṣù ramadan ìlọ náà sọ̀kalẹ̀ ọlọ́ni kan náà ṣẹ́bi dàmú kó mo ṣe àwọn ọ̀dọ̀ sẹ́mu ẹnìkẹ́ni tí yíyọ oṣù ramadan bá sojú rẹ̀ tó bá fún ẹgbà ramadan o ومن كان ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر ومن تتصل يا لا ابن تو على او ما تتوقع يا وجني يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ìrọ̀rùn lọ́wọ́ fẹ́ fún wa kò fẹ́ ìṣòro fún wa ìdẹ̀kùn lọ́wọ́ bá fẹ́ fún wa kò fẹ́ ìdààmú fún wa wọ́n ti kún lọ́nà ìdẹ́tẹ́ tẹ́ ẹ lè bá sí àwọn ọjọ́ Ramadan náà tẹ́ ẹ gbà lágbàpọ̀ wọ́n ti kọ́ bẹ̀rù mọ́ àdámà àdákùn tẹ́ ẹ sì lè bá àmà gbé orúkọ lọ́wọ́ bá dá lórí fífi yín mọ́nà tó fi yín mọ́nà wọ́n là ń lẹ́kùn tẹ̀síkòrò tẹ́ ẹ lè bá àjẹni tó máa dúpẹ́ fọlọ́ eléyìí tó jẹ́ sábàbí mi tọ́lọ́wọ́ bá ti torí rẹ̀ tó ṣe Ramadan tó ṣe lókun fún wa àyè wàlẹ̀ àlẹ́kùn tó ṣòro kálí ká jẹ́ni tó máa dúpẹ́ fọlọ́ ọba tó ràn wá lọ́wọ́ tá ń gbà tí ò jẹ́ kí nǹkan kan ṣe wá ọba tó ràn wá lọ́wọ́ tá ń gbà tí ò jẹ́ kí nǹkan kan kó mú wa ọba yìí tó dúpẹ́ fún tó ṣe rọrùn fún wa láti sùn pẹ̀lú Ramadan ọlọ́run kò ṣe Ramadan náà látẹ̀wọ́gbà fún wa eléyìí ṣe àfihàn gẹ́gẹ́ ti ṣe jẹ́pẹ́ alukurani tọ́ka sí ipi ọ̀rẹ́ rẹ̀ òun náà ní ká gba Ramadan nínú hadith eléyìí عبد الله ابن عمر رضي الله عنهما تجاوى اللي في امام البخاري اتمسكن جدا من الترعه اتولى عندنا تجي هيك على من ريقك الاسلام ما على رمضان فقال في الصمد يتبني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله واقام الصلاة وايتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه ولمسلم ولمسلم وصوم رمضان وحج البيت alẹ́sọ̀lọ́wọ́ àríwá rẹ̀sọ́lẹ̀ ó ní orí òkú márùn òun náà làá mẹ́sì islam lé lórí òkú alákọ̀ọ́kọ́ ìran ẹ̀rọ ń gbọ́n yẹn o ìwọ tó ti gbọ́n bí léèrè nípa wọn ní wọn islam ní orí òkú márùn ẹ̀ wá sọ ẹ̀ wá sàlàyé wọn fún mi ẹ̀ àwọn afọ alẹ́ bí léèrè èmi ọmọ ah, ìwọ ọmọ ìwọ tó jẹ mùsùlùmí ọmọ orí òkú wo ìlú wọn mẹ́sì islam lé òun sì ń jalè pé mùsùlùmí ni ọ tọ òwúrò tẹ́tí kan ní ìsìn dàlọ́pọ̀ kan kó o sì dín mú má sì jẹ́ o alákọ̀ọ́kọ́ òun náà ní kájẹ́rì shahadatu an la ilaha illallah wa anna muhammadu rasulullah ìjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fọ̀ dodo jọ́sìn fún àyàfi allah eléyìí ni tuma la ilaha illallah yéé ṣe pé la ilaha sọ́ba kan illallah àbólúwa tẹ́ǹ tutukutu rárá ìtumọ̀ la ilaha illallah la ma'buda bi haqqin ìyẹn ni pé kò ọba kan tó tọ́ láti dòdòdó jọ́sìn fún àyàfi Allahu nìkan eléyìí ni tuma la ilaha illallah eléyìí túmọ̀ sí gbọ́n tó bá ti sọ la ilaha illallah pé mo jẹ́ pé kò sí nǹkan kan tó tọ́ láti dòdòdó jọ́sìn fún àyàfi Allah ẹ̀ẹ́dín ní gbáǹdì pé sí nǹkan mi ìtọ́yàtọ̀ sọlọ ẹ̀ẹ́dín ní gbáǹdì pé nǹkan mi ìtọ́yàtọ̀ sọlọ ẹ̀ẹ́dín ní gbáǹdì pé ń wáyé fún nǹkan mi ìtọ́yàtọ̀ sọlọ ẹ nígbà níbi tá ẹsẹ bọ ẹ níbi tá ẹrù kìnnì kan mẹlẹ níbi pé àǹkà kìnnì kan mẹlẹ níbi pé àṣọ kìnnì kan ká àṣọ mọlẹ àṣọ kọ àgbẹkọ àdìkà àtọlá àtọsùn áhà nígbà tí èèyàn bá ti sọ láì lọ́wọ́ èèyàn ti dẹ ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo wípé ọlọ́run ọba yìí nìkan la tó sùn olùlọ́ba tí lanu olùlọ́ba tí gbani olùlọ́ba tí fúnni olùlọ́ba tí fi ìsàlẹ̀ ìfúnni olùlọ́ba tí pani olùlọ́ba tí fi múni máa bẹ̀ láyé láàyè tá a bá ti máa bá wọn kálá gbọ́dọ̀ jọ sìn fún kò sí nǹkan mí ìta gbọ́dọ̀ jọ sìn fún tọ́lá tó sí ọlọ́run lóòótọ́ oníkàlùkù èèyàn wà láyé kọ́mọ́ ní bùkátà tiẹ̀ ìwọ ní bùkátà ló sọ débi ẹ̀bọ bùkátà ló sọ débi débi kan ọmọ orogún bọ́lọ̀ rárá má sẹ̀bọ̀ sọlọ tí ẹ bá ti gba láyé láyé ìlọlọ́ ọ̀gbọ̀ tọwọ́ sọlọ wọn bá kọ́ ọ̀gbẹ́ lọ́wọ́ bá wa kí ni nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá wọ́n ti fọ́ nítorí pé wá nínú hadith látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam hadith yìí ó yẹ kí àwọn mùsùlùmí ká gbé yín وإنه ليستحيي أن يرفع إليه عبده يديه ثم يردهما صفرا بل رجل ولدان ọbọ oníṣìjú ni ọbọ ọlọrẹ sí ni ojú àwọn ẹtì ọlọ ike kọkà nínú àwọn ẹrú òun kọ tẹ́wọ́ tó ń tọrọ kankan kọ wá tẹ́wọ́ náà padà lófo kò lè ṣe é ṣe ni gbogbo ẹni tó bá ti lè tẹ́wọ́ sọlọ ń tọrọ kankan kò ní dán kò ní dáwọ́ náà padà lófo torí ẹ tó bá ti gbàdá ìyá ẹ lọ́wọ́ ọ̀bọ̀ gbàgbọ́ pé àìgbẹ́ náà làìgbà àdúrà rẹ̀ tọ́wọ́ bá ti bẹ́lọ̀ àbí ọgbà náà ni. wà á nà muhammad rasulillah kẹ́sì jẹ́rì kánàbí wa muhammad sallallahu alayhi wa sallam yàrá ń ṣe ọlọ́run. èmi gbà náà di sallallahu alayhi wa sallam gbọ́ pé à ń ṣe ọlọ́run. ìwọ náà gbàgbọ́ pé à ń ṣe ọlọ́run. ọ̀dà kí ni ìtumọ̀ ká gbàgbọ́ pé à ń ṣe ọlọ́run? ìtumọ̀ rẹ̀ ó kó nǹkan mẹ́rin sínú jama. nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ní ká gbàgbọ́ wípé gbogbo ọ̀rọ̀ tánàbí sallallahu alayhi wa sallam bá fún wa ká gbàgbọ́ pé dòdò ni. a máa yiri rẹ̀

ìgbàtọ́ yà nàbí ẹ̀ má fàjálà ẹ̀fàjálà kò sí nǹkan kan ẹ̀fàjálà ẹ̀fàjálà àmọ́ ajá dúdú birikiti ẹ̀ má pa wọn. àwọn sàhábà wa sọ pé ah, kí ni àti ajá dúdú àti ajá funfun àti ajá pupa ànábi ni al-aswad al-bahim shaytan gbogbo ajá dúdú birikiti shaytan nìyí. ọ̀rọ̀ anábì lọ́gbọ́n yẹn o sì jáde kìtọ́ fẹsẹ̀ ẹ̀mí yẹn ọ̀rọ̀ anábì sọ pé ẹ̀dáfọ̀ ẹ̀dáfọ̀ ẹ̀dáfọ̀ àtàdá dúdú àti pupa àti funfun lọ́dọ̀ tí ajá gbogbo ẹ̀ ọ̀kẹ́ ẹ̀sẹ̀ ọba ti sọ bẹ́ẹ̀ ọ̀gbà anábì gbọ́nù. nǹkan ẹlẹ́kejì kọ́ àti òfin àwọn àti lọ́wọ́ ọba o sì lọ fẹ́ràn sì eléyìí ti pọ̀ láwùjọ ìrajà náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ń pè láti ànábì wọ́n á máa fi palaba rẹ̀ wọ́n á máa tà ń padànù ìdí nìjọba máa ti sọ fún ànábì sọ kankan dẹ̀ àwọn àdùnsùn náà ni wọ́n tẹ̀lé lẹ́yìn ẹ̀yin wọn kọ́ síbi gbogbo mùsùlùmí náà lọ́nà ọ̀kálá jẹ̀kú ká tẹ̀lé súnà gbogbo mùsùlùmí lọ́nà ọ̀kálá jẹ̀kú ká tẹ̀lé súnà onímbo tí wọ́n náà sọ fún àná alukur'an nínú sọ́rọ̀ tìlḥẹ́sọ̀ oníwọ̀nà ẹ̀sẹ̀ kọ́mọ gbogbo ntẹ́nà mu wá fún ẹgbàá وما نهاكم عنه فانتهوا إن كان هذه في قوم الجناسي من كان هذه في موافقة على السنة كوالو دي يوضع فصلنا النبي صلى الله عليه وسلم إيه تالي أو قال يوضع نبي بقول سؤال bákan náà kẹlẹ́ kẹta òun náà ni wípé nǹkan tánàbí sallallahu alaihi wa sallam tọkọ̀ fún akájìnà sí ìjìnà àbòmọ̀ náà àánú wọ̀zẹ́jọ́ nǹkan náà bí lẹ́ẹ̀dọ́rọ̀ sí kájìnà sí kásì rí i pé àjìnà sí tẹfẹtẹfẹ torí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ni wọ́n á ṣe jẹ́ni tó sórí rẹ kọ́nà kó sèmi pẹ̀lú rẹ lólórí rẹ. nǹkan ẹlẹ́sẹ̀rin tí ń túmọ̀ sí pa àgbà pé muhammad rasulullah òun náà ni allah yóò gbàdọ̀ lọ kí ìlànà ìṣọ́ máa gbọdọ̀ sínú pẹ̀lú nǹkan kan yàtọ̀ sí ní dáná bíi ṣèlófin ìdáná bíi bámu wá lóṣù nìkan la gbọ́dọ̀ máa tó sin náà tètè pàtó máa fọgbà ìtì àná ìgbé kalẹ̀ ìgbà yẹn nígbà táwọn ìbí náà bá sọ ẹgbẹ́ wa náà tamani kọlọ ọsùlù bá ìṣòro bá ìṣòro ọyẹ fún ọ lè sọ pé kóńtò tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ tánàbí wa sọ̀rọ̀ táwa ni wọ̀ eléyìí túmọ̀ sí pé tá a bá gbà tánàbí sọ̀rọ̀ bá àdìsọ́ náà ojúṣe ọlọ́run bá ní àwọn nǹkan mẹ́rin gbọ́dọ̀ kó sára wa wọ́n ìkọ́ni sọ̀rọ̀ orígun kejì oníkàmá gbé sọ̀rọ̀ láti dúró gbígbé sọ̀rọ̀ láti dúró lákòókò rẹ̀ kásì rí i pé àmà gbẹdúró láì jẹ́ ipa pé àwọn mẹ́jọmọ rẹ̀ àwọn mẹ́jọmọ sọ̀lá àti ọgbọ́dọ̀ pèsè wa lára kásálù wa dáadáa kásì mara dáadáa ká má ṣe sọ̀lá àti tẹ̀gbẹ́tẹ̀gbẹ́ bí ẹni tó gbẹgbẹ́ síbi tí ń ṣe sọ̀lá eléyìí kò sẹ́ náà bẹ́ẹ̀ náà nù sọ̀lá àti tá à ń ṣe kájẹ́ni tó ṣe pé ńgbà tá à ń ṣe ibi tá àfẹ́rí kan là ń wò ibi ká máa wọ̀ tún ká máa wò sí bọ́pọ̀lọpọ̀ tí máa ṣe nínú sọ̀lá wọn ẹ̀ àti lágbàgbà yìí kẹ́kẹ́ sọ láti mú la hawla wala quwwata illa billah ká gbé sọ láti dúró ó tún wà sí pé ká mójútó gbogbo ìtọ́jú ara rẹ̀ ká sì gbìyànjú láti jẹ́ni tó ṣe pé náfìlà náà èmi gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa náfìlà èmi náà nítorí pé náfìlà èmi wọ́n fi kó ládùn ara rẹ̀ fún wa tó bá jíjọ́ gbẹ̀ngà kìyàm wọ́n ti fẹ́ ìsẹ̀kẹ́ ká máa yọ zàká òun náà ní orígun tówó rẹ̀ wá wọnú sọ tó tó di wọn téèyàn ní téèyàn fi yọ zaka ẹni tó bá ti lélẹ̀ yìí ìdá kan nínú ogójì péré lọ́lọ́wọ́ bá ní kọyọ ọlọ́wọ́ bá sì ní kọyọ èdè tó kò fún lèmọ́mù èdè tó kò fún mọ́sálásí ọlọ́run ti sàlàyé oríṣi ọ̀nà mẹ́jọ èyí tí wọ́n mọ̀ kó zaka sí wà á jẹ bẹ́ẹ̀ oríṣi kan oná nìkan sí hajj abẹ́rẹ́ ọlọ́wọ́ bá wọ̀ ẹlẹ́ẹ̀kan oná nìkan wọn rọmọbọ́n ibi tá à ń lọ gánà lọ́rọ̀ mọ́kàn torí gun kan ló náà jẹ nínú àwọn ológun ẹ̀sìn Islam muttafaqun alayhi al-Imam al-Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé ẹgbàáwọ̀ rẹ̀ jáde. ní ìparí nínú àwọn ìdí tó tún tọ́ka sí pé rọmọbọ́n ẹ̀yà ọ̀ràn rẹ̀ ni èyí fi rárá o náà ní pé ẹnu àwọn mùsùlùmí lápapọ̀ àlejò ó kò lórí wípé Ramadan ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kíkó gbà lópin ìgbà tí yẹn bá jẹ́ mùsùlùmí èèyàn gbọ́dọ̀ gbà tẹ́nìkan bá ń sọ wípé Ramadan kò sí nínú òfin ọlọ́run tọ́lọ̀ wọn bá ti ránṣẹ́ òun ò sì ní ìgbàgbà pẹ̀lú ìtòun nítorí kò sí lára Islam onísọ̀ǹdì kèfèrí kọ́lọ́run bá kọ́mọ́ yàrá ní kèfèrí kí ni kí máa kèfèrí gan ẹni tí ọ̀gbọ́lọ́ngbọ́nù ọ̀gbọ́lọ́ngbọ́nù nígbà tó náà ń pè kankan ọ̀ràn yẹn ni wọ́n ní kí sọ̀ràn yẹn ìyẹn di kèfèrí nù wọ́n tọrọ lọ́dọ̀ rẹ pé kò túbá kọ́ ọ̀gbà pé Ramadan ọ̀gbẹ́ ní ẹ̀sìn Islam tọba wa lọgbà ìgbà náà ìdájọ́ Ọlọ́run wa tí ń bẹ lórí ẹni ọba Islam lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ wọn ò ọ lórí kọlọrun ọba kọsà àánú wa tí èèyàn bá wá ṣe bẹ́ẹ̀ tó wá ní ẹ gbẹ ní Islam ń bẹ fún mi ní náà gbà ọba lágbára láti gbà látàrí gbòòrò òkè kò náà lẹni tó mọ ojú ọ̀nà tọkọ láti gbà torí tọ́lọ́wọ́n bá lẹ̀ tọ́ka ń padànà irú wọn ni wọ́n ń pè ń pòkì ọlọ́wọ́n bá kọ́mọ́ yìí ní pẹ̀lú rẹ̀ ní pòkì ọlọ́wọ́n pèsè ní pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí ó mọ̀ nípa òfin rẹ̀ tí ó sì máa sọ tí ó máa mójútó pẹ̀lú ọlọ́run kò sèmi pẹ̀lú rẹ lólórí rẹ jálẹ̀ ọlọ́run kò sèmi pẹ̀lú rẹ lólórí rẹ jálẹ̀. adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run kí wàá san àwọn olùwà wa ní ẹ̀san lórí ìbéèrè tí wọ́n fi sọwọ́ sí wa láti ilé òun náà ni pé wọ́n ní pé nígbà tí ẹ sọ ní ẹjọ́ aláwọ̀kọ́ nípa pé àwọn àwọn èṣù wípé ọlọ́mọ pàṣẹ kí wọ́n dé wọn mọ́lẹ̀ nígbà báwo bá bojú lásìkò gbàmí ẹ̀kọ́ ìjọba ni wọ́n sọ́ọ́ nìkan yìí wípé àwọn fẹ́ràn jẹ́ pé ọ̀kan jábọ́ nínú àwọn tí wọ́n dè mọ́lẹ̀ ni àti kí ló fà á tó ní jẹ́pẹ́ ẹ àwọn ṣàyàpéyìn ẹ pè wọn láwọn èṣù ẹ jẹ́ àmọ́ pè wọn ní ṣàyàpéyìn ṣàyàpéyìn tí ṣẹlẹ̀ àpè wọn ló ti dáa jù torí pé èṣù lọ́dọ̀ Yorùbá wọ́n fẹ́ràn èṣù torí pé máa ta Yorùbá nìsín yìí báyìí wọ́n bẹ nínú wa àwọn tó yẹ kó wọ́n bọ èṣù ó sì bẹ nínú wa wọ́n gbé lọ sórí wọ́n sọ oúnjẹ sí wọ́n tún dáná sí wọ́n orúkọ fún ọ tó o tó bá jọ tààrà tó ẹ̀ ń dáná oúnjẹ fún sí. ṣètọ́n ọlọ́ni ìnà ṣètọ́n ẹlẹ́kùn àdó fẹ̀tẹ̀kìlóhùn àdúwà ṣètọ́n ọ̀tá yín ọlọ́ni ẹ̀mú lọ́tà torí de eléyìí báyìí ẹja máa pè ní ṣètọ́n torí pé bí yorùbá ń pè lẹ́sù wọ́n lè kà ọ̀tà ṣùgbọ́n bẹ́ẹ̀ nu ẹni tó kà ọ́ rẹ̀ torí rẹ̀ ṣètọ́n làwọn máa túmọ̀ rẹ̀ ẹ wàhálà tí wọn máa ṣẹlẹ̀ tó ń ti pé lọ́wọ́ ọba wa ó ti sọ àwọn ṣètọ́nù mọ́lẹ̀ nínú oṣù Ramadan yóò ti ṣètọ́nù nìkan ló máa ń sìn yàn lọ́nà ohun tó máa ń sìn yàn lọ́nà pọ̀ nínú rẹ̀ nìfẹ́ ẹnu nínú rẹ̀ náà ní pé àwọn ṣètò ìyẹn náà jẹ́ nínú àwọn èèyàn tó fẹ́ gbọ́n tó lọ́wọ́ bẹ̀rẹ̀ dáwọ́ sọ ó ní mí nàlẹ́ jẹ́nẹ́tì wà náà ó ọ̀nà ń bẹ níyẹn ó sì ń bẹ nínú àwọn tó alihamudulilayi ọ̀bàlà àlùmí adúpẹ́ fún fún ọgbà náà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀wá kí jẹ́ kí ní àtàdé dáadáa fún ẹ̀bí agbóhùn ojú kápá bí àwọn olùmọ̀ wa ní dèdè agbóhùn bákan náà ní ọ̀la ìyẹn ní aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ kọ́lọ́ sí ọ̀rọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́ jẹ́ kí a rí àǹfààní inú ọ̀rọ̀ náà kọ́lọ́ jẹ́ kí a rí